الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله bá ní sàlẹ̀ fún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sàhábà rẹ̀ tí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam níjọba ìkíyàmà ẹ̀yìn àmẹ́sìn mò ń gbà pé tí wọ́n pé amọ̀kú ọdún Ramadan yìí sáàmì Allah subhanahu wa ta'ala tó jẹ́ ní àtẹ̀yìn kárí ìbẹ̀rù oṣù yìí kọjọ́ tó gbárí ìparí rẹ̀ náà kọ́mọ́tẹ́lẹ́ ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Allah subhanahu wa ta'ala wọ́n bá wá sọ̀nà al gẹ́gẹ́ bí ayé àti àfàwà ṣe àfọ̀záàbì sáfà ní ìṣèlú pé wá ayyuha alladhina amanu ọlọ́run pẹ̀lú olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam gbígba àwẹ̀ Ramadan yìí àti ní ọ̀ranyàn fún yín ẹ gbọ́dọ̀ má gbà nígbà tí májèmú bá ti pé tá a fi kalẹ̀ fún tẹ́nìkọ̀ọ̀kan yóò fi gbọ́dọ̀ má gbà ẹ gbọ́dọ̀ má gbà àwẹ̀ yìí ṣùgbọ́n kò sí ìjọ kan tó ti lọ tẹ́mi ọlọ́run ọba rán nàbì sí wọn láti lè bá àjúwe mi fún wọn àti kọjá pé nínú tí wọ́n fi sìn mí ààwẹ̀ ọ wà ń ẹ mọ̀ wò pé bóyá bákan lórí pẹ̀lú yín no ẹ̀yin kẹ́ ń kọ́ bẹ̀rẹ̀ rẹ o kama kutiba ala alladhina min qablikum gbogbo wọn ti ń lọ ṣáájú yín náà bá a ṣe ṣe àwẹ̀ lọ́rùn yẹn fún wọn tán náà ń gbà náà bóńkálukú ṣe wá ṣe ń gbà àsìkò tá a fi ń gbà àti ìgbà tí ń bọ́ sí ọlọ́run ọba máa gbé e léyìn subhanahu wa ta'ala torí kíni la'allakum tattaqun kẹ́ ẹ lè bá a payọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwẹ̀ ọfẹ́ jẹ́ nǹkan tí ó rì ní ẹ̀mí wa àwẹ̀ ọfẹ́ jẹ́ nǹkan tí ó rì ní àjọṣe àwẹ̀ àti Allah subhanahu wa ta'ala kí ló fà tó fi rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó pe gbogbo ẹni ọba gba àwẹ̀ bọ́lọ́n ṣe ni ọgbà tó dúró lóru rẹ̀ bí ọlọ́run ṣe ní kó dú tí ànábì sàlàyé rẹ̀ fún wa ànábì pọ́ńtọ̀ ní born again ó pè ní àtúnbí wàláyé ọ̀sọ̀ bẹ́ẹ̀ àdàlẹ́bí jẹ́ min hadithi àtúntà rọ́jìnà tẹ̀nọ̀dọ́ min hadithi lẹ́yìn àkọ́jọ́ mọ́ min sáyì bí isnadin hasan ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ń kún ọ̀sọ̀ àbá lẹ́kọ̀ọ́ ǹjọ́ ó ṣe kẹ́ ẹ máa gbàwẹ̀ Ramadan ó ṣe lọ́rọ̀ yàn fún yín wàtàmẹ́ntù làkún qiyamahu bóò lẹ́sẹ̀ wá dúró fọ́lọ̀ lóru rẹ̀ bóò lẹ́sẹ̀ bọ́lọ̀ nù lóru rẹ̀ èmi ànábì kọ́ yín tó yé yékéyéké kí n tó di pé ń kú òǹbẹ́ o ọmọ nsọ ọmọ wu wàkọ́ ọmọ wu ihtisaban gbogbo ń bá lè gbà wẹ̀ lẹ́yìn tí fi ń wojú rí ọlọ́run gbogbo ń tójú ẹ̀ kàn bẹ́ẹ̀ ọ̀nà wù fún ìfọ́nà ìfọ́nà ìfọ́nà ìtọ́lọ̀ ní kò wọ́n ṣe ìnira ni ọlọ́run ti wọ́ wà láàfún ni ọgbà àwẹ̀ lẹ́yìn tí ń rò pé gbogbo ń tọ́ba wá tí ọ̀rọ̀ lọ́rùn nù àwẹ̀ òun ó kúkú so mọ́ ẹ̀sán tó ń rí lọ́dọ̀ ọlọ́run ọba ni wà kọ́ọ̀mà ó tún wá ń dúró lórí fọlọ́run ọba subhanahu wa ta'ala kò pé nǹkan míì bẹ́ẹ̀ sì nígbà tó dúró lórí kò lè máa sọ nǹkan tẹ́mi ànàbí ò mú wá eléyìí wọ́n ti ogún ni rákà àkọ́kọ́ lẹ́yìn fatia akakura láwù ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tá a bá ká lórí ìkejì tá a rákà ẹlẹ́ẹ̀kejì a ka ẹgbẹ̀rún ó dín ẹyọ kan òun tiẹ̀ yóò lórí wọ́n lè tí ò ní lórí o ní bísílẹ̀ ò ní sí níbi ìbẹ̀rẹ̀ kúrò aláwọ̀ rẹ̀ èyí tó lórí oní bísílẹ̀ láti ibẹ̀ ń bò láti eré lẹ́yìn bákan náà lẹ́yìn ìgbà náà àtòjókòó ànábì ni ọlọ́run ṣe gbígbà àwẹ̀ lọ́rọ̀ yàn fún yín èmi gan náà ṣàlàyé bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ ń lò lóru rẹ̀ kò fi ọdún ẹnì kankan àwa lè jẹ́ pé bá nàbí ṣe sọ ni gbogbo wo ní jọmọ eléyìí papọ̀ lẹ́ẹ̀kan nǹkan náà àdàdà lélẹ́yìí ṣùgbọ́n àwọn tí wọ́n dàdàdà yìí ọlọ́run lọ́mọ nǹkan tí wọ́n fà tí wọ́n fi ṣe ń jọ náà lọ́hùn wọ́n fi wójú rí ọlọ́run náà ń sọ ní o ìyàrá náà ń sọ ní o ṣùgbọ́n tánà bí ọ̀bá ti ṣe béèyàn bá ṣe èèyàn lè bàládà ọlọ́run dákò ṣàánú wa mọ́jà á ṣe àṣedànù ẹ̀sìn àlìkí àwọn làlá ń lọ yìí mọ́jì á fi apẹ̀rẹ̀ mọ́jì á fi pọnmi lọ́bẹ̀ wọ́ládàáníkàsí rẹ̀ òfò ẹ̀sìn mọ́jì ọ̀ wọ̀sọ̀ ládáwá sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa tó ń kálukú òfin wàá bò sálà níbí ìmọ̀ ká sọ̀rọ̀ dáadáa ẹ̀jọ́ gbogbo mọ́sálásí tẹ́ ẹ fi ń fáwọn èèyàn ní náfìlà tí wọ́n yàn lóru Ramadan anábì òṣèlè yìí o ẹ fún kálukú lẹ̀ bágbára ẹ̀ bá ṣe lè gbé ẹjá àwọn èèyàn ọ̀ máa lọ rèé yan náfìlà tí ẹ̀ yàn táǹpé ní àtàrọ̀wí táǹpé ní àsámú iye tọ́lọ́m bá kó sí mọ́mù wọ́yàn fún wa mọ́sálásí wa alhamdulillah bó bá jẹ́ pé àwọn tá a lè máa ṣe ti a lóru náà ni alhamdulillah òun kálukú ẹ̀ sílẹ̀ bọ́lọ̀ ń bá ṣe fún ní nàṣáàtù ìdàlára sáfá bó bá ṣe fún tó láti fi bóòrùn lásìkò yìí ẹ̀fún kálukú lẹ̀bẹ̀ àníbi sallallahu alaihi wasallam sọ kò tí ẹ̀ ríro kò wí ìkú ìsọ́lọ́n kò rọ̀kú ìsọ́lọ́n kò báwo èèyàn lò nílòkulò kọ̀kara mẹ́rin kankan kọ̀kara mẹ́yàwó kọ̀kara mọ́mọ kọ̀kara mẹ́bí kọ̀kara rọ́wọ́ rẹ̀ kọ̀dọ̀ ọ́fíìsì ìrú kọ̀banú ọkọ̀ jẹ́ kọ̀dọ̀wọ́ rẹ̀ ládùúgbò irú ẹni bẹ́ẹ̀ tó wá ń dúró fọlọ́wọ́ ọba lóru ànábì ni ẹ bá ń sọ fún wípé tí àwẹ̀ ìbáyé lọ tán kharaja min dunubihi kẹ́yà omi waladatu ummu ó ń tọ́ wọn jáde kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ọjọ́ tíya rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí padà ọ̀dọ̀ tó bí àbí ọ̀dọ̀ tó bí born again ànábì lọ sọ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí pẹ̀lú àwọn iṣẹ́ kan sí kejì tá a máa ń ṣe kọ́dà hajj náà wà ń bá ṣe tọ́lọ́mbà ìgbà lọ́wọ́ èèyàn òun náà di born again yóò di àtúnbí eléyìí ti wà tánà bíṣẹ́ fáàmù ti sọ tipẹ́tipẹ́ àwa mùsùlùmí ẹjẹ́ àmà nínú ẹ̀sìn wa ẹjẹ́ àmà àwọn nǹkan tí máa ń sọ ní ibi àtúnbí tó jẹ́ pé bó ṣe rí àbí ṣe sọ yẹn bákan náà kálẹ̀ mọ́ pàtàkì àwẹ̀ jẹ́ àti sunan aidan min hadithi abúmọ̀tà lìbáyìí radiyallahu ta'ala rọ̀dọ̀ ó lọ bá sọ̀sán jọ kan ó ní ya Rasulullah ilé òjì sí ọlọ́run ọba ha ayyul amali afdalu bá ń sọ iṣẹ́ tó dáa pọ̀ tí yóò fi ètètè rojú rí ọlọ́run ọba tọ́rọ̀ yóò fi gbọ́ tí yóò fi ètètè rí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́ba sọ̀rọ̀ tààlà èyí fa innahu la idila la dúnni máa wẹ̀ o tí wọ́n bá ń ka iṣẹ́ tẹ̀yìn fi tètè ìdọ̀rí ọlọ́run ààwẹ̀ ò ní kejì o ààwẹ̀ ò ní kejì o ààwẹ̀ ló ti wá one time jẹ̀máà bóòlù àṣẹ wa máa gbàwẹ̀ fọlọ́n subhanahu wa ta'ala téèyàn ò fi wá ní pé èrè tọ̀fẹ́ jẹ́ ń bẹ̀ náà ni èrè pé ó ń fe bí pa inú rẹ̀ anábì wa sallallahu alaihi wa sallama ó sọ náà àdìsí àbúrò ọ̀tà radiyallahu ta'ala anhu tí wọn bọ̀ kọ́ àti muslim gbà wá ó sọ ọlọ́ni ọlọ́ni kúlù àwọn ọmọbìnrin adama láà ilà sọ́rùn fa iná wùlí wà ní àjíjì mi gbogbo sọ́tọ̀mọ̀ bí ọ̀dọ́mọ̀ ń ṣe ohun omi ṣùgbọ́n àwẹ̀ èmi dá iye sọ́tọ̀ gbogbo sẹ̀rẹ̀ èmi lèmi láàwẹ̀ èmi lèmi ń sẹ̀rẹ̀ sàn nítorí wípé àwẹ̀ ohun àti sùúrù ní ẹjọ́ rìn ọlọ́run sì sọnù àlùkọ́nù wípé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab gbogbo ẹ̀ ń bá ti ẹjọ́ ń sùúrù èmi ọlọ́run ọba ń san wọ́n lẹ́sàn lókè ẹ̀sán tẹ́nì kò ní mọ déédéé rẹ̀ mọ̀lẹ́ ikọ́ ọmọdé tẹ́yìn ọgbà tí à ń bèèrè àwẹ̀ ọgbà fọlọ́n bọ́lọ̀n sí ní kágbà bákan náà sàtàn tó ń sọ fún ọ wípé wọ́n là kọ́ lóògùn fábí sọ ìm tẹ́ ẹ bá lọ rèé wo òórùn tí máa ń bóde látẹnu aláwẹ̀ àà ó wu ọlọ́run ọba ju òórùn mísìkì lọ. ohun kí wọ́n ní irú òórùn wa lòórùn ilà àwọn kan fi sọ wípé à tó bá ti níbẹ̀ aláwẹ̀ tó bá fẹ́ kí òórùn yìí kọ́ wà lẹ́nu òun kọ́ ya márùn-ún pákó ìntánẹ̀bí ìsọ̀kan kí ni máa fa òórùn yìí kèé sí òórùn ẹnu ẹnu pákó dáadáa nínú Ramadan ṣùgbọ́n lọ́nà tẹ́ bá rún àkárùn pẹ̀lú ẹ̀kọ́ a lè rún pákó nínú Ramadan ìyún gan kọ́ ní tá a fẹ́ sọ ṣùgbọ́n tá a fẹ́ bẹ̀rẹ̀ mẹ́ni pé òórùn tẹ́rẹ̀ bí n sọ yìí òórùn yẹn láti inú mẹ́ìdà láti inú àgbẹ̀dú ní ti máa wá kùlúwùn mẹ́ìdà oní sábàbò rẹ̀ tó bá ti di wípé àgbẹ̀dú bá di wípé oúnjẹ ọ̀kùn bẹ́ẹ̀ mà yóò di pé gáàpù wà ibi gáàpù wà ní gáàsì ọmọ gbà bóde gáàsì ti bóde yẹn ó ń lo òórùn tó jẹ́ pé ààwẹ̀ ló bí ìbéèrè wá dé bóòlù ṣe wá jẹ́ pé tóòrùn ìbárùn kèé sí òórùn tí ọmọ wùyàn ó ti wá jẹ ní ọ̀wọ̀ lọ́wọ́ ọba ó ti wá ju oru mísìkì lọ àwọn onímọ̀ ní pé bẹ́ẹ̀ ni ó ṣe rí gbogbo ntọba bá ti ṣẹ́yọ lára ẹ̀dá tó jẹ́ pé ntọ́lọ́wọ́ ọba rán in lọ́ ni ó ọba كلا روا جاء من حديث عبد بن Abbas رضي الله تعالى عنه وارضاهما عبد بن عباس النبي صلى الله عليه وسلم ان طريقه يبين له ملائكته بهذا الموقف تبا تي جو عرفه Ọlọ́run máa fi àwọn tí bá ń bẹ ní àràfà tí wọ́n ṣe hajj yóò máa fi wọ́n yangàn lójú àwọn màláíkà ṣébẹ́ ní mọ́tà bàbá wọn jọ́kìnrin àná ẹbẹ́ ni wọ́n máa para nìkan ni ẹbẹ́ ni wọ́n nílẹ̀ tí wọ́n máa ṣe lórí rẹ̀ ẹbẹ́ ni wọ́n ní sí ìmọ̀lọ́wọ́n ọba ni ṣé bá ń kẹlẹ̀ lẹ́yìn ẹ wò ó ń dùn ilà ìbádìí àwùlà ẹ wà àwọn ẹrú mi jà ṣùrùtàn gúbùràn ẹwò wọn wọ́n wá bá mi ṣùrùtàn irun ló kó mọ́ wọn lórí gúbùràn eruku ló bùn àdárí wọ́n ń para rolẹ̀ wọ́n ń pè wọ́n lọ́m mẹ́jọ àwọ̀ náà rẹ̀ ìwọ̀ lọ́m jẹ́wọ́ jẹ́ náà rẹ̀ ẹ̀wà wo fa inni ushirukum bi anni qad ghafartu lahum mo wá ń fi yín jẹ́ ìmẹ́ kẹ́yìn náà lè mọ̀ pé mi ọlọ́run ti sàdéhùn fún wọn ń forí díẹ̀ ìmìjẹ́ wọn wọ̀ náà ń sọ wọn di ẹni tí yóò mọ lórí ìgbádùn lálìjẹ̀ náà tá a bá wo bí ní ìsìn kí ló sọ àwọn alálàájì ìdẹ̀ nítorí wọn ibi ìbísí pẹ̀lú ìbàdàn ọlọ́run ọba kí ló sọ ọdẹ ní tí eruku bò dáru nígbà wájẹ́ pé eruku ìtakókó orin ọjáde wá ti wọn ò sí lè ṣe nǹkan kan rí mọ́ lásìkò pé àwọn fẹ́ gẹ̀rí ń bi ìbẹ̀rù ọlọ́run ọjáde ń bi iná ni wù ọlọ́run ọba wa ta'ala òní ọkùnrin láti ju ẹni ògùn lọ tó jẹ́ wípé nítorí kéèyàn má bàa kúlẹ̀ sébi inú nǹkan ibi jáde lára ẹni anábì sọ̀rọ̀sọ̀rọ̀ wọn sọ máa wípé Allah subhanahu wa ta'ala yóò láìkí òórùn tí ó máa jáde láti ẹnu aláwẹ̀ òórùn wo sì ni tí ń wá láti ìsàlẹ̀kùn rẹ̀ kìí ṣe òórùn ẹnu kábà pé aláwẹ̀ o kọ́yà mọ́ òórùn o kí òórùn olóba àṣẹ́kù lára rẹ̀ no intanṣẹ́sán sọ́kọ̀ bákan náà kátó wà lọ́rẹ̀ ewo èèmà tí ń bẹ ń fọ́ àwọn gbàwẹ̀gbàwẹ̀ tí èèyàn bá tọ́lọ́n wá gbàwẹ̀ ìlọ́wọ́ rẹ̀ ẹ wọ ẹnu ọ̀nà tẹ́lẹ̀ sọ́sàmì sọ wípé ọlọ́run bá pèsè ilẹ̀ tí wọ́n ń pè ní báàbù rọ̀yàn lálìjẹ́nà nígbàgbà àlìkíyàmà ibẹ̀ ní gbogbo gbàgbàwẹ̀ tọ́lọ́run bá gbàwẹ̀ wọn ibẹ̀ wọ́n mọ̀ gbà wọlé tí wọ́n bá wà wọlé mbẹ̀ tìkẹ́ tìkẹ́ tìkẹ́ ẹnìkan agbàbẹ̀ wọlé àyà àfàláwẹ̀ nígbà bá wà wọlé tán pátá tí ọ̀sẹ̀kù kan wọ́n máa ń ta ọlọ́run wà ní ẹtìlẹ̀kùn yìí ẹnìkan mo fi bí ìlẹ̀fùn mo fi pọ́n wọn lé mi mo fi yẹ́ wọn sí mi nítorí pé wọ́n ṣe ń tẹ́mi ọlọ́run ọba ń fẹ́ wọ́n fi bí panú nítorí mi wọ́n fi bí pa abẹ́ wọn nítorí ẹ̀mí ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà jama'a nínú ọlá ńlá tí ń bẹ fún oṣù tá a wà nù rẹ̀ ó náà ní ká máa bá ọlọ́run ọba lò nígbà ló pé sáìsì tún ṣe rọ̀mọ́dọ́ mi mà báyìí anábì wọ́n sallallahu alaihi wasallam ẹ̀ ti máa tọrẹ sípò ní ọlọ́kàn kẹni ọlọ́rọ̀ kẹni oníṣe kẹni tó bá wà nínú rọ̀mọ́dọ́n jẹ́ adam hadith adam abbas radiyallahu ta'ala anhu ardahuma abdullahi abbas alayhi sallam ìmọ̀ ìgbà tó ń bí wọ́n máa ń tọrẹ jù tí ọmọdé ọmọ tó wá dé ànábì ọmọ wa tọrẹ nítorí tí wọn pẹ àá ilé ọwà pọ̀ báyìí ìṣesí ànábì nìyẹn àsìkò yìí ẹjọ́ wọn máa ma dáadáa pẹ̀lú wa dáadáa táà ní ìjálẹ̀ nígbà rọmọdán lọ́lọ́ tán ẹjẹ́ rọmọdán ní tọ́wá tó àti ìṣe ọwá tọ́kàn wa fọ̀ ọwá tójú wa fọ̀ ọwá tómi wa fọ̀ ọwá tán ìbáṣe àwa àti Allah subhanahu wa ọwá tún àsìkò yìí àsìkò téèyàn máa ń lójú àánú ni kí o kò ṣe ní rí bẹ́ẹ̀ Allah subhanahu gan ti kún wa lọ àsìkò kẹ́ni ó ti kún wa lọ pẹ̀lú pé ó ti bá ni mú àwọn ṣèitán so wà sọ́fìdá tí wọ́n ṣe àfihàn gbogbo àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì èṣù wọ́n ti mú wọn pírẹ́sẹ̀ǹtì ìtọ̀yàn káàkiri gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan wọ́n ti mú wọn so àwọn gómìnà rẹ̀ wọ́n ti mú wọn so àwọn tí àwọn ọkọ̀ mọ̀ọ́sẹ̀ wọ́n ti mú wọn so àwọn wẹ́rẹ́ lọ́kàn ara kù bí wọ́n ti ń jáwé nígbà kọ̀ọ̀kan yùn àwọn yìí náà tó bá tún rí ìyàn múlú àsìkò yìí náà ó mọ̀ ṣe púpọ̀ lára èèyàn jàmáà ẹjẹ́ á lu àsìkò yìí kánmọ́kánmọ́ kálíbà ìdáadáa mú lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákan náà Laylatul Qadr ká wá tó bá di ìgbẹ̀yìn Ramadan pẹ̀lú àwọn tí tí ó pín bẹ́ẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine kájọ kásàwá pa ń tètè àsìkò ẹjọ́ tí wọ́n bá bí wá ń gbòòlì yẹn ń pọ̀ ní Kùrán kíkà oṣù yìí ni o ẹ máa bọ́lọ̀ wọn ọba najú ẹ máa kọ́ọ̀lù ẹ̀ lóòrèkóòrè Kùrán ẹ̀jẹ̀ adúnimá kíkà láàárọ̀ kíkà lọ́sàn kíkà lóru lásìkò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà jẹmọ́ àsìkò ìsásìkò ewé kìsásìkò àwàdà kìsásìkò táàmù wá dọ́rọ̀ bọ́ọ̀lù lẹ̀ kankanáà mọ̀tíbà tí wọ́n wíni ara wọn wíni tí wọ́n wà sásùn káfà wọlé yìí lẹ̀ àwọn tí wọ́n gbà yìí tí wọ́n bá gbowó àwakọ̀ ni wọ́n fún bẹ́ẹ̀ èyí táwọn gbà lọ́dọ̀ ọlọ́run ọba àsìkò gbà á níbàdà fún ẹnì kọ̀ọ̀kan wa má fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan jẹ̀mẹ́rà kátùnà rẹ̀ mú lọ́wọ́ àwẹ̀ tá ń gbà yìí ọlọ́run ọba tó niwá kọ̀ fara ni wá kèésì ìfẹ́ kéèyàn fara ni rẹ̀ kódà ànábì sallallahu alaihi wasallam sọ wípé wàdínú lọ ìbẹ́nà lọ́wọ́ fi fi wàlìjáàtì àníwò ẹ̀sìn ọlọ́run ọba láàrin aláṣejù àti aláṣe ètò ìbẹ̀lẹ̀sìn ọlọ́run ọba ti dúró lásìkò tá a wà yìí jẹ̀mọ́ egun mi le ara mi gbé ìlú ọmọ jẹ́ ń pèlè bí ẹ máa jẹ sàárì jẹ̀mìnàdís Anas ibn Malik radiyallahu anhu arbọ̀ wal hadithu muqarrajun fi sahihayn ó sọ̀rọ̀ níta sáhàrù fàyínà fi sàhúrì barakatan ẹ dákun ẹ máa jẹ sàárì oore tó pọ̀ àlùbáríkà tó pọ̀ ń bẹ́ ń bi sàárì àwọn mọ̀ náà tí oúnjẹ ìbá lọ lẹ́nu rẹ̀ kọjọ́ ọ̀kọ́ dákan bó ṣe jẹ́ omi kan kó bù ẹnu kó ṣe ni o kó gbé mi àsìkò tá a wà yìí àsìkò téèyàn máa jẹ sàárì ni bóòun náà ti ẹ̀mí òtún ṣe rí náà lásìkò tọ́lọ̀wọ̀n ọba ń yọnu sí wa lásìkò tọ́lọ̀wọ̀n ọba gan bẹ ní sánmà ayé tí è pé táìmù yẹn yóò máa sọ fún kálukú wípé kí lẹ̀ bẹ́ kí n fún yín ìṣe bẹ́ẹ̀ kí rọ́mọdọ́hùn tó dé ìgbò tó wá sí kẹrẹ̀ lẹ̀ bóòun ni ó tún ṣe tó jẹ̀mọ́ra bí sínú bá ti wọlé ojú ẹsẹ̀ oníkámọ̀ sínú oúnjẹ ọlọ́ni látọ̀sánù ummati bi khairin malam tantadir nujuma fi fitri ha umma mi dáadọ́ ọmọ báyín oore yóò máa lékún ọ̀rọ̀ yóò máa gbọ́ ọlọ́run ní bínú sí ẹ mọ̀ ọlọ́run lókùrú gbàtọ̀ jẹ́ pé tẹ́ bá ti gbàwẹ̀ fọlọ́run bóòrùn bá ti wọ̀ òun lẹ́ẹ̀ma sínú lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ti máa retí kí ìràwọ̀ ọyọ ní sánmà àwọn tí ẹ̀sì máa ṣe léyìí ó ní àwọn tó àwọn òní sínú tí ó máa jẹ́ bí ìgbà tí ìṣáì bí bá ti ń wọlé jàmáà ẹ wò dáadáa tá a bá nú ẹ̀sìn a máa tètè sínú a máa wá lọ́sàárì wa lára ẹni tó bá pẹ́ ládùúgbò tiwọn five twenty eight ó ní sàárì ó ní lọ kọjá ní five twenty seven ọ̀dà pọ̀ bẹ́ẹ̀ ibi bá ti mú gan ọba ti gbẹ́rù lé eight naam kó mú mi wọ̀ náà ó tó dáa púpọ̀ àsìkò yìí ìmọ̀ràn ńlá ní fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pẹ̀rùnpẹ̀rùn ẹ dẹ́kun ẹjọ́ àìmọyọ ọsọjọ sọlọ ẹ má tó ẹ má nífẹ̀ẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba jọ Ọlọ́run ọba tó rẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń pèrán tó bá jẹ́ pé ńgbà tí sàárì bá ń lọ ni pé sàárì ọ lọ ní five thirty lápẹẹrẹ ládùúgbò àwọn yóò lọ pèrún ní five twenty seven yóò egun ẹran àbẹ́nà tó yí àbípọ̀mọ̀ ìgbàdíkẹ́dẹ́ ọkọ̀ sásùn kí lọ pọ̀ ọ́ fáwọn ẹrú ọlọ́wọ́n bá lẹ̀ pẹ̀lú gbẹdẹmukẹ́ tọ́lọ́wọ́n bá fún wọn bákan náà tó bá dọ̀sí kò sínú náà ìsínú ó tó bóyá bí six fifty two òun lọ wọlé àbí six fifty four àbí six fifty five yóò wà máa mọ̀ sọ́ di seven kó tó kò pé àwọn èèyàn bàjẹ́ ẹlòmí ò ti di àpò báwọn ọba bí wọn bá bá ń pè bá ní déédéé lónìí ẹlòmí ò máa wò pé bí ìṣàtúkọ̀ méjì tó kù tá ń rọ ní gbogbo eléyìí gbogbo eléyìí náà kájọ ọ̀ka sọ̀rọ̀ àwa dáadáa à ń bi ń rẹ̀ àtàwọn àtẹ̀yìn rẹ̀ pé lèta panu sànù wa kọ́ gbà wà lẹ́rù kọ́ wọn lájọ kan oṣù rẹ̀ dáadáa ni kọ́ máa tì sí wa kó lè wa ń bi aburú ọlọ́njọ́ o àwẹ̀ tá ń gbà lọ fún yìí mẹ́jọ ìjágbà máa fáwọn àti o wọlé jẹ́ wà ní ẹni tí wọ́n gbà من ذنوبنا كيوم ولدتنا أمهاتنا وأنت على ذلك قدير وبجر جدير والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته àwọn tá a bá ní ìbéèrè ní àyànbá tó kù yìí a orí nọ́mbà yìí zero eight one eight zero zero zero zero nine three five zero eight one eight zero zero zero zero nine three five fún àwọn àfáà rẹ̀ tí ń gbọ́ láti àárọ̀ àwọn ṣéèkù wa Sulaiman Muhammad awal amúdẹ̀yà fún àwọn tó jẹ́ kárí wọn pẹ́. asalaamualeykum asalaamualeykum kí ló pẹ́ múlẹ̀ tí ń pè orúkọ yín múlẹ̀ tí ń pè wá kí ni ìbéèrè yín kà. ẹ̀jọ̀ ọ̀gbìn tẹ̀sán náà ni ẹni máa ṣe é nígbà tó rùn bá ti wọ̀ ni wọ́n máa ń yàtọ̀ ládùúgbò kan ládùúgbò kejì ládùúgbò bí táwa wà sí sixty two òní wọlé báyìí sí fifty four sorry sí fifty four. so wọ́n ní pé bá àdúgbò yín bá ṣe rí gbogbo tó bóun bá ṣe wọ̀ sí ń bẹ̀ òun náà ni ìgbà tí ẹ máa ṣe wọn. Assalamu alaikum. Assalamu alaikum náà tí wọ́n gbọ́dọ̀ múlẹ̀ sí ń pè wá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé ẹni tó bá ní ẹni tó ní tó ti rí bí ẹni yẹ òṣèré àǹfààní àti ìtàgbọ̀lá fúnra rẹ̀ ìjàgbọ́ òun ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọmọ mi. wọ́n ní pẹ́ẹ́n tó bá ní tó pẹ́ẹ́pẹ́ ni wọ́n á lè ní níkàpá ìṣàlùwàlá fúnra rẹ̀ bóun ti ṣàlùwàlá sí ìṣẹ̀lẹ̀ tí ọ̀bà sẹ́nà kan tí ó ṣe fún wọn kí wọ́n mọ̀ sí táyà mọ́mù oyin nọ́mbà tẹ̀lé pè wá sí àsàlámù aláìkùm tí orúkọ yín múlẹ̀ tí ń pè wá sà láti bo kí ni ìbéèrè yín sà àmín àmín torí àsìkò kí ni ìbéèrè yín kẹ́ ẹ tó lè pèèyàn ní ẹlẹ́bọ kẹ́ ẹ tó lè pèèyàn kéfèé nínú ìsìlámù yìí ó gbọ́dọ̀ dá yín lójú gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé yín tó bá patẹ́ẹ̀sì bẹ́tẹ̀lẹ̀ ẹ̀ máa jẹ́ ìsìlámù ẹ̀ náà lọ́ọ́ dá yín lójú débẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa lórí àti pèèyàn kéfèé tàbí láti pèèyàn ẹlẹ́bọ ṣùgbọ́n tó wáyé pé gbogbo àwọn nǹkan tánú sàmù sábàyè fún wa tá a wá rẹ́yìn rẹ̀ tó múlẹ̀ tó kéèyàn kọ́kọ́ lọ rè má ẹ̀ lè kí lẹ́yìn rẹ̀ màná wà ṣùgbọ́n ibẹ̀ ẹ̀fẹ́ kó náà wà lìjẹ̀ náà ẹ wà lórí máa bá wọn sọ̀rọ̀ lábẹ́nú wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́nà tí ó gbà yé wọn tí ó sì ní dá wà láàlẹ̀ báyìí láàṣẹ máa ń ṣe ṣùgbọ́n ẹ̀lì kí òun lẹ́yìn ẹ̀ni tẹ́yìn náà ti mọ̀ pé ẹ̀ lè nírun o. àwọn afẹ́ pè wọlé orí nọ́mbà làwọn àpè sínú àrùn zero eight one. Assalamu alaikum. Hello, assalamu alaikum. làwùrẹ́ ti ń pè kí ló kọ ah, ojú òpó yìí ò kílẹ̀ dáadáa o kí ni ìbéèrè yín. ó dáa kí ni ìbéèrè yín sà. sàrìmí ìsìn ní àdúgbò tìtìmí ń gbé ní ọ̀nà eh, airport five twenty. seven twenty eight onílọ́dọ̀ tiwa mo sì rí àwọn abì kan lérí ọ̀nà bóríjà tí ń lọ ń bi five twenty four. ọdá pípọ̀ kẹlọ kí pẹ̀lú ọmọ mùsùlùmí kẹyìn nínú ṣáàtù kí dáadọ́ tó lè gún dáadáa fún wa ṣùgbọ́n tó bá yẹ pé kọ̀ bá rọrùn bẹ́ẹ̀ ẹ lè dá kínú lé ṣùgbọ́n ẹ má sọ di súnmọ́ tẹ́ ẹ gbogbo gbà. nítorí àdífì wá lórí ẹni tó bá bá ìmáàmù rẹ̀ yànnà fílà tí a fi parí onítọ́lọ̀ wọn bá sọ ń pa ntẹ́ntẹ́ni sàfàn sí kíni o tó sọ fún pa owó ẹni bẹ́ẹ̀ ní dáadáa. orí òkúta lè pèsè òun náà ní zero eight one eight zero zero zero zero nine three five zero eight one eight zero zero zero zero nine three five fún àwọn ìbéèrè ọlọ́kùnrin ìjọ̀kan nípa ọ̀rọ̀ àwẹ̀ tí àwọn afárá bá wa ṣàlàyé láìpẹ́. Assalamu alaikum. Kí ló ń kọ́ ní bulẹ̀ tí ń pè? Láti láti sẹ́yìn, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé bí ẹ bá kí òun yẹn yìí máa mú ta ẹ̀rọ aṣáájú lálẹ́. Tó o ti wá rẹ̀ sí ìgbà ìmáàmù tó yẹn mọ́, téèyàn lè kú lẹ́yìn máàmù kí ọ̀rọ̀ kí òun yẹn ní ilé. Ọ̀dà ẹ rọ́jú kẹ́ ẹ parí ìrìn lẹ́yìn máàmù, ṣùgbọ́n pẹ̀lú gbólóǹtẹ̀ ẹ sọ yìí wípé tó bá rẹ̀yàn kò sí aburú bí ti ẹ̀wù yẹn. Assalamu alaikum. Naam, kí ló bá ń sí ń pè o? Ètìjà zero eight one eight zero zero zero zero nine three five zero eight one eight zero zero zero zero nine three five wọ́n lè pàmò àfáwá sí láti béèrè ìbéèrè yín. Assalamu alaikum. ẹ̀ka lẹ́bí orúkọ ìmúlẹ̀ tí ń pè. kí ló kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ nípa aṣáájú yẹn ni ṣé obìnrin tó tẹ̀jẹ̀ ìyàwó lè ṣé òun náà lè lọ mọ́sìn àbúkú sínú ilé. tọkọ rẹ̀ bá gbà bẹ́ẹ̀ tó sì ìjọba ìṣẹ̀mí wọn mu kò sábúrú ń bẹ̀ tọkọ rẹ̀ bá gbà bẹ́ẹ̀ tó sì jọ bá ìṣẹ̀mí wọn mu kò sí aburú ń bẹ̀ ṣùgbọ́n kóbìnrin ó kinu lé òun lọ dáa pípọ̀ jù. Assalamu alaikum. ẹ̀ka alẹ́ kí ló kọ́ ẹgbẹ́ tó pè wá. látọ̀ yọ kí ni ìbéèrè yín. Yọ̀ọ̀ wọ́n ní kí ìbá mu sí ìyàn kírun lẹ́yìn rẹ̀ tó mu sí ìyàn sì sọ fún kí òògùn. bẹ́ẹ̀ ni ẹ lè máa dárùn yín kíkẹ́ ẹ má kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ máa kírun lẹ́yìn rẹ̀ pẹ̀lú kẹ́ ẹ máa ṣàlàyé fún un títí títí títí tọ́lọ́wọ́ fi pé ọgbọ́ ọ̀dà àpọ̀ tó wáyé pé irú ẹni báyìí ọ̀wà fẹ́ gbọ́ tẹ́ ẹ wá rí i pé nínú tó lè dùn òun ni kẹ́ ẹ má kírun lẹ́yìn rẹ̀ ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ kó lè bá a jẹ́ ẹ̀kọ́ àti kó lè padà fún ẹ̀yin sátọ̀ ẹ̀ pàpàrà náà ni torí pé kò kó òun ẹ̀sìn ọlọ́run ọba asalaamualeykum. orúkọ yín àti ẹ̀sìn pé o. náà kí ni ìbéèrè yín. ọdún mẹ́wàá tí ó máa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ bẹ́ẹ̀ ọmọ ọdún méje lẹ́ẹ̀tì máa pa ọmọ yín láṣẹ ẹ̀kọ́ máa kírun ẹ máa kọ́ ọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá ti ń lọ́mọ ọdún àti ọ̀bà kí ẹ mọ̀ rajà lọ́rẹ́ tẹ́nìkan ò gbọ́dọ̀ máa pẹ́ ẹ̀nà. Assalamu slogan lẹ́sìn sí wa kí Thank you bí mọ̀mù bá ti so ìmọ̀mù ó kú o nǹkan mẹ́ta ló lè ṣe ó lè fa ẹlòmíì bẹ́ẹ̀ kó ń tọ̀ ọmọ kí òun lọ níbi tó dé òun sọ nǹkan méjì ló lè ṣe ó sì lè padà sọ kọ́ fọwọ́ sọ fún kálukú pé ó ń kálukú ọyá ẹ máa kí òun lọ bí mo dé yìí o ẹ parí rẹ o. Assalamu Náà orúkọ yà jẹ́ sí ń pè Kí ni ìbéèrè yín? ìyún ah, tọ́pọ̀ ní táwọn àtàlẹ́yìn Ramadan ṣùgbọ́n mo sọ̀rọ̀ kálẹ̀ kan wípé ọmọ tí ọba ti ilé lọmọdún mẹ́wàá tára tátí kọ̀mọ́ tí ìrùn tó wá fẹ́ máa la táwa náà sì ti kò mọ́ látọ̀ ọmọdún méje pẹ̀lú ẹ̀ kámọ̀nà kẹlòmí ọmọ mà kéde pé kẹlòmí ọmọ pé ọ̀ràn là ń dá nǹkan mọ́ o a gbọ́dọ̀ nà kẹ́ni tí yóò sì mẹ́gbàá tá kó fi wá rí àpá lára rẹ̀ ní tá ń sọnù ẹ̀hẹ́ bí kẹ́nà bí ẹni ọjà àbí bí ẹni tí. Assalamu alaikum. kí ni ìbéèrè yín o lórúkọ ìmúlẹ̀ tí ń pè. tí èèyàn bá ń gbà rẹ̀ lọ tí èèyàn bá tó àtìwò àtà ṣé ó fa èròjà ọgbọ́n fa òjẹ́. tí wọ́n bá sálò kí ni. nàìjíríà ẹlẹ́dẹ̀ẹ́ wá fún èèyàn kí èèyàn wá ṣe ṣètò ìṣòfà òjẹ́. awe ọ̀rọ̀ pọ̀ àwọn àfa lórí apá gbogbo bá ti ní bá ṣe pẹ̀lú intẹ́ ẹ̀sọ́n tí máa wá láti ìsàlẹ̀ ikùn tó ju tí máa ń láti inú agbárí tó ju itọ́ ta wọ́n ní ìdájọ́ bí ẹni pé àmú wá tuntun tó gbé mi náà nù jù náà ní kéèyàn má gbé mi torí pé àárẹ̀ náà والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kọ́nà bá kọ́yẹ́ kárí àwọn àfáwà pẹ́ ní ìlànà àti déédéé bákan náà ká máa bá wọn ká lọ bí ètò ìbá ṣe lọ ní first Wednesday of the month àwọn àpàdé àwọn àfáwà Sheikh Suleiman wọn àwọn àmì ẹ̀yà kọ́nà bá wọn àfáwà